Jòhánù orí kẹrin. nítorí náà nígbà tí olúwa ti mọ̀ bí àwọn Farisí ti gbọ́ pé Jésù ń ṣe ó sì ń baptisi àwọn ọmọ ẹ̀yìn púpọ̀ ju Jòhánù lọ ṣùgbọ́n Jésù tìkára rẹ̀ kò baptisi bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fi Jùdíà sílẹ̀ ó sì tún lọ sí Gálílì òun kò sì lè ṣàì kọjá láàrin Samaria nígbà náà ni ó dé ìlú samaria kan tí à ń pè ní sikari tí ó súnmọ́ etí ilẹ̀ bíríìnì tí Jacobu ti fi fún jósẹ́fù ọmọ rẹ̀ kànga jákọ́bù sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ará Samaria sì wá láti fa omi Jésù wí fún un pé. fún mi mu. nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ríra oúnjẹ. nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé. èé rí tí ìwọ tí í ṣe Júù fi béèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí í ṣe obìnrin ará Samaria nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria lò pọ̀ jésù dáhùn ó sì wí fún un pé. ìbá ṣe pé ìwọ ọmọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mú ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ òun ìbá ti fi omi ìyè fún ọ. obìnrin náà wí fún un pé. ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà ìwọ pọ̀ ju Jákọ́bù bàbá wa lọ bí ẹni tí ó fún wa ní kànga náà tí òun tìkára rẹ̀ mu nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Jésù dáhùn ó sì wí fún un pé. ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùngbẹ yóò sì tún gbẹ ẹ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un òǹgbẹ kì yóò gbẹ ẹ́ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí ìyà àìnípẹ̀kan. obìnrin náà sì wí fún un pé. ọ̀gbẹ́ni fún mi lé omi yìí kí òrùngbẹ kí ó má ṣe gbẹ mí kí èmi kí ó má sì wá fa omi níhìn. jésù wí fún un pé. lọ ìpè ọkọ rẹ kí o sì wá síhìn yìí obìnrin náà dáhùn ó sì wí fún un pé. èmi kò ní ọkọ. jésù wí fún un pé. ìwọ wí rere pé èmi kò ní ọkọ nítorí tí ìwọ ti ní ọkọ márùn-ún rí ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ ìwọ sọ òtítọ́ ní èyí ni. obìnrin náà wí fún un pé. ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ìwọ í ṣe àwọn baba wa sì lórí òkè yìí ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù níbi tí ó yẹ tí àbá máa sìn. Jésù wí fún un pé. gbà mí gbọ́ obìnrin yìí wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sìn baba ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀ àwa ń sin ohun tí àwa mọ̀ nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá ṣùgbọ́n wákàtí ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú wọn ni baba ń wá kí ó máa sin òun ẹ̀mí ni Ọlọ́run àwọn ẹni tí ń sìn ín kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. obìnrin náà wí fún un pé. Pe mo mọ̀ pé mẹ̀sáyà ń bọ̀ wá. tí à ń pè ní Kristi. nígbà tí òun bá dé yóò sọ ohun gbogbo fún wa. Jésù wí fún un pé. èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí ni òun. lórí èyí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀ ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé kí ni ìwọ ń wá tàbí èṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀. nígbà náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú ó sì wí fún àwọn ènìyàn pé. ẹ wá wo ọkùnrin kan ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi èyí a lè jẹ́ Kristi náà. nígbà náà ni wọ́n ti ìlú jáde wọ́n sì tọ̀ ọ́ wá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 nítorí nínú èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́ ẹnìkan ni ó ń fọ́n ẹlòmíràn ni ó sì ń kórè é jọ mo rán yín lọ ìkórè ohun tí ẹ kò ṣiṣẹ́ lé lórí àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́ ẹ̀yin sì wọ inú iṣẹ́ wọn lọ. ọ̀pọ̀ àwọn ará Samaria láti ìlú náà wá sì gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin náà ó jẹ́rìí pé ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi. nítorí náà nígbà tí àwọn ará Samaria wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ pé kí ó bá wọn jókòó ó sì gbé ibẹ̀ ní ijọ́ méjì àwọn ọ̀pọ̀lọpọ̀ sí i sì gbàgbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì wí fún obìnrin náà pé. kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ mọ́lẹ̀ àwa ṣe gbàgbọ́ nítorí tí àwa tìkára wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni kristi náà olùgbàlà aráyé. lẹ́yìn ijọ́ méjì ó sì ti ibẹ̀ kúrò ó lọ sí Gálílì nítorí Jésù tìkára rẹ̀ ti jẹ́rìí wípé wòlíì kì í ní ọlá ní ilẹ̀ òun tìkára rẹ̀ nítorí náà nígbà tí ó dé galili àwọn ará Gálílì gbà á nítorí tí wọ́n ti rí ohun gbogbo tí ó ṣe ní Jerúsálẹ́mù nígbà àjọ nítorí àwọn tìkára wọn lọ sí àjọ pẹ̀lú. bẹ́ẹ̀ ni jésù tún wá sí kánà ti galili níbi tí ó gbé sọ omi di wáìnì ọkùnrin ọlọ́lá kan sì wà ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní kapanaomu nígbà tí ó gbọ́ pé jésù ti jùdíà wá sí galili ó tọ̀ ọ́ wá ó sì ń bẹ̀ kí ó lè sọ̀kalẹ̀ wá kí ó mú ọmọ òun lára dá nítorí tí ó wà ní ojú ikú nígbà náà ni jésù wí fún un pé. bí kò ṣe pé ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. ọkùnrin ọlọ́lá náà wí fún un pé. olúwa sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. jésù wí fún un pé. máa bá ọ̀nà rẹ lọ ọmọ rẹ yè ọkùnrin náà sì gba ọ̀rọ̀ tí Jésù sọ fún un gbọ́ ó sì lọ bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀ wọ́n sì wí fún un pé ọmọ rẹ̀ yè nígbà náà ni ó béèrè wákàtí tí ó bẹ̀rẹ̀ sí í sàn lọ́wọ́ wọn wọ́n sì wí fún un pé. ní àná ní wákàtí keje ni ibà náà fi sílẹ̀. bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni nínú èyí tí Jésù wí fún un pé. ọmọ rẹ yè. òun tìkára rẹ̀ sì gbàgbọ́ àti gbogbo ilé rẹ̀ èyí ni iṣẹ́ àmì kejì tí Jésù ṣe nígbà tí ó ti Jùdíà jáde wá sí Gálílì